وأنتم لا تشعرون parí ẹ̀ nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn a máa dé àyà ládé pẹ̀lú orúkọ ọlọ́run wíwá torúkọ ọlọ́run dé àyà ládé ọlágbára nǹkan dé ní àdé lọ ọmọ ráyà Kùránì bó ti lọ ọmọ rí mi sí pé ni parí mi òun náà dádé náà èyí sì jẹ́ sí pé àlè ni ṣùgbọ́n àyà ìdáwà ń bẹ̀ àti rẹ̀ àti méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni olúwa sọ pé wattaqullah. àwọn sọ pé. ó ní Adé méjì lòdì, adé orúkọ ńlá méjì. Àá ti pátá orúkọ náà fún a máa lo tẹ̀mí ìrìn àlímù kọ́ máa jó lóyin. A sì máa lo tẹ̀mí ìrìn kọ́ máa jó nídà. A ní kí wá lọ́wọ́ wá ń bí báyìí. A ní tí olóyin ni lánàá. Ó hmm, sọ pé yóò jẹ́ ìdá náà làwọn afẹ́ tú lónìí báyìí afẹ́ ah, túmọ̀ ìdá dáa lẹ́kùnrẹ́rẹ́ wọ́n nínú tíra tí a rò bá parí ẹ̀ àwọn àtàrí ké ìlú ńlá àárọ̀ fúri àyà yìí àwọn àtẹ̀tẹ̀ gòkè àyà mi tọmọ pé ń bá bẹ̀rẹ̀ àyà alákọ̀ọ́kọ́ à ń gòkè à ń wà àti wá dókè báyìí àfẹ́ rọ̀

àbáwa náà ni àbáwa Ridwanullah àmín bismillah. بناء على أن التقدم على على الله ورسوله قد يكون بالقول وقد يكون بالفعل وقد يكون بالفعل ختمت الآية بالاسمين المقتضيين في الحالتين. ما هو وإن الله سميع عليم. ọlọ́run ọba tẹ̀míhù ó kọ ẹ̀kanu àlímù ó kọ rẹ̀ kan nìyẹn àwọn ń sọ fún wa wípé nínú ẹ̀kọ́ tá a kọ́ lánàá a ti kọ́ wípé àtàkọ́dùmọ̀ bayna yadayi Allahi wa rasulihi kí èèyàn wọn máa gba wájú ọlọ́run tàbí kọ́ máa gba wájú òjíṣẹ́ rẹ̀ a ní méjì lópin sí ó ṣe é ṣe kọ́ jẹ́ kí ni ọ̀wùlí ẹlẹ́nu tàbí kọ́ jẹ́ oníṣe oníṣe oníṣe ọ̀nbẹ ọlọ́rọ̀ ọ̀nbẹ. wọ́n wá níbọ̀ wá jẹ́ sí pé ọlọ́rọ̀ ń bẹ oluwawa ń bẹ olúwa wá parí ayé àyè pé ń. ó ní ọ̀rọ̀ àmọ́ sọ pé ń lọ́ àtẹ̀mí ọ̀hún níta kan ju إن فتقول فنقول فتقول في التفسير إن الله سميع ان ما سميع إن الله سميع ان ما سميع إن الله سميع إن الله سميع آه إنتي مني يا بودو ساجو ẹlẹ́ẹ̀dẹ́ àgbà ni alukur'an kiri ẹlẹ́ẹ̀dẹ́ tuntun tẹ̀lé náà ni sunna nẹ́bí sallallahu alaihi wasallam ìgbé tí mo fún yín pé ẹ gbọ́dọ̀ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ méjèèjì ẹ gbọ́dọ̀ ṣáájú ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣáájú ànábì mo ti fún yín lápèjúwe lánàá máa múyàn ní ń lọ ń lọ lọ ń jẹ lọ́wọ́ kò sì mọ́bi tí ń lọ ẹni tó wá ń mú lọ àwọn ẹ ẹni kọ̀mọ̀ òkè kọ̀mọ́lẹ̀ bíbà tí yàn mú ara tó ṣáájú ọlọ́run tí ṣáájú ànábì tí ẹ kọjá oríta ẹgbẹ̀rún ọ sọnù kọjá ẹni tí wọ́n máa pè nǹkan sọnù tó fi jẹ́ sí pé àwọn àwọn tí wọ́n máa fojú kéré sẹ̀ríà nínú ètò ayé wọn àti nínú ètò ẹ̀sìn wọn wọ́n máa jẹku lọ púpọ̀ àánú wọn kàn máa ṣe ọ́ ní bí ah ilé ìṣẹ́ òun tó sì jẹku lọ báyìí tí ọmọ ti fẹ́ kórìn náà wọ́n wá ní sẹ̀mí olúwa gbọ́ àwọn nǹkan tẹ́ ń sọ tó jẹ́ sí pọ́lọ̀ lẹ́fí ń sọ tẹ́fí ń sáájú ọlọ́run tẹ́fí ń sáájú ànábì Muhammad sallallahu alaihi ọwọ́ sọ pé àálì ó tún wá mọ èyí tẹ́ ń fi ìṣeéṣe wọ́n ní wọ́n fi sẹ̀mí wọ́n fi túmọ̀ kọ́wólí èyí tẹ́ ń fẹ́ ń sọ wọ́n fi àlímù wọ́n fi tú máa ẹ̀yìn ẹ̀yìn ilé wọ́n á ní fàlùkọ́wòrú. fàlùkọ́wòrú yẹn tẹ́sí mo sábà. wọ́n ní tá a bá ń sọ pé èèyàn sọ̀rọ̀ tábà ní lábájá ń ròyìn lábájá sì ń sọ̀rọ̀ àwa ń bilé rèé sóò sí ń gbọ́rọ̀ ní tiẹ̀ títí rẹ̀ ń gbọ́rọ̀ yóò torí rẹ̀ ọ̀pẹ kí ni mo fi gbọ́kọ́ sọ̀rọ̀. wọ́n ní wàlùkọ́wòrú yẹn tẹ́sí mo sábà àwọn abèrè pé ṣé ó di ní àbí àbí àbí àbí àbọ̀ngbọ́n kí mo wá ti gbọ́dọ̀ tí mo wá sọ fún ọpẹ́ nìkan sọ wọ́n ní bó ṣe jẹ́ nìyẹn wàlẹ̀ àmàlú. Hada tẹ̀síwò àkọ́kọ́ nù nínú ibi iná lọ́wọ́ ní ọ̀hún. Tẹ̀síwò àkọ́kọ́ bẹ̀rẹ̀ olúwa tẹ̀ ń wò ní ọgbọ́ èyí tẹ́ ẹ fi ọ̀rọ̀ sí láì dáa. ó sì tún ma èyí tẹ́ ẹ fi ṣe ní kíni láì dá níbi ìtàkọ́dùmọ̀ yín tọ́lọ ní ẹ̀mọ́tì ọ̀ sátìbọ̀ yìí báyìí lọ́yìn. ojú kàrà kejì tá a tó lè fi túmọ̀ àtẹ̀mí ọ̀nà àlímù ń bíbà yìí ó náà ní àyè kọ́. وعلى هذا تحمل التشبيه بالفعل المذكورين أي إن الله سميع إذا توجبتم على الله ورسوله سواء في القول أو العمل. وعليم إذا أطعتم الله والرسول سواء في القول أو أو العمل. إيه أنت بتقول لك إيه يا مالو سميع في نيجاتيف أو مالو عليم في بوزيتيف. تقول على بعض. wọ́n ní ojú kejì ojú kejì nìyẹn táàbì tí máa pé ọlọ́run ọba sọ pé hmm. kó lè bá iye wa máa sọ pé olúwa sọ pé ẹ gbọ́dọ̀ ṣáájú mi ẹ gbọdọ wí tí ń wí nínú ọ̀rọ̀ ẹ ti gbọ́dọ̀ ṣe ń tí ní ẹ má ṣe nínú iṣẹ́ ẹ tún gbọ́dọ̀ ṣe tòjíṣẹ́ mi náà tó ní ẹ ṣe náà ní ẹ ṣe nítorí ní ẹ má ṣe ẹ àwa sọ pé àwa hmm. sọ pé. Hmm. إن الله سميع إن الله سميع ọwọ́ sọ pé dájúdáká olúwa ti gbọ́ àtẹ̀yìntẹ́ fẹnusọ láìda àtẹ̀yìntẹ́ olúwa ti gbọ́ ọwọ́ sọ pé àárẹ̀ yìí ó tún ti wá mọ ọpọ́sìtì ẹ̀ náà torí pé tó ní kẹ́ ẹ má sọ ní tí ọ̀hún kẹ́ ẹ má ṣáájú ó ti ń pa yín láti ọ́pọ́sìtì ẹ̀ náà pé ẹ máa dún déédéé ibi tọ́lọ́ ti ní ẹ dúró ẹ sì dùn ní déédéé ibi tí ànábì ti ní ẹ dúró. àwọn àwọn apẹ́sẹ̀ mi ọgbọ́ àwọn ìtakò àwọn ṣẹ́ burú tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi yapa ọlọ́run tẹ́ ẹ fi yapa ànábì àlímù ọmọ èyí tẹ́ ẹ ṣe tọ́ da lọ́rọ̀ àti tẹ́ ẹ ṣe tọ́ da níkẹ́yìn níṣe ojú kejì nìyẹn wọ́n wá ní bó ló ti wá rí báwọn pàtó. wọ́n ní kí ẹ máa sọ pé kéèyàn sọ pé mò ń gbọ́ o mò ń gbọ́ tó ń tọ́ o wọ́n ní gbígbọ́ nǹkan zájírù wà ń bẹ̀ díẹ̀ ẹ̀lmù mímọ̀ ní àbálẹ̀ yẹn mọ nǹkan wọ́n ní lófù wà ń bẹ̀ rírọ̀ díẹ̀ wà ń bẹ̀ wọ́n ti dìjà fi túmọ̀ ẹ̀ pé sẹ̀mí ń àlè sẹ̀mí ń fún aburú dẹ́ ṣe àlè ń fún dáadáa dẹ́ ṣe. àlùwẹ̀ tó bẹ́ẹ̀ ojú kẹta tá a tún fi lè túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé. àwọn sọ pé àlùwájú sáré. ọ̀pọ̀ àyà nípa tí ìgbé ìṣẹ̀lẹ̀ òun náà ní ká gbé sórí pé ajágbe máa méjèèjì wọ́n ní ẹ má ṣe náà ní méjèèjì wá fún pé ah tẹ́ ẹ bá dán wò mo ti gbọ́ tẹ bá tún dánwò ẹtùn dandan bí àlímù náà wọn ní ojú kẹta ni. Fàyà hmm. ń sọ báyìí náà. Fàyà ń sọ báyìí alẹ́ lùkọ́lá Àti sẹ̀mí o àti àlímù yóò wá jẹ̀gàba yóò dùn lórí kíni lórí ẹ gbọ́dọ̀ ṣe tí mo ní ẹ̀ṣẹ̀ nìkan ní ọwà hmm. fún sájírù nìkan ní ọwà fún aláàkẹ́. ọ̀la ti pẹ́jà àlùfáà ti pẹ́jà ìgbà ọ̀dàwó wọ̀nyíká ọ fún kejì fi sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ yẹn wọ́n orúkọ méjèèjì ni níbí báyìí méjèèjì bẹ́ẹ̀ náà tún wúlò fún kí ni èyí tí wọ́n fi dájú òfin àmì bẹ̀rẹ̀ hàn. wọ́n yín kó lè bá àyè wa káwá sọ wípé inna Allaha sami'un bikum. عليم بكم فيما أقلتم إنه ثواب كان قولا أو فعلا وذلك على صراط السجاد بالعليم wọ́n ní a máa sọ wípé a máa lo àtàbátírí àlèmù ọlọ́run olúwa máa ń lò fún tá a fi hàn a sì máa ń lò fún tí a fi pamọ́ sọ́fìlà àjáàbá àyà fọ́ sọ́fìlà àjáàbá àyà fèsì fọ́ a sì pé ọlọ́run ọba tó pé. فإن الله كان بكل شيء عليما ó ní àlímá fún tẹ́ ẹ̀fin hàn àti tí ẹ̀fin pamọ́ báyìí a sọ̀kalẹ̀ sí fírí ìparí tàbí rọ́pì ìjà táyà bá rí báyìí jàmá a máa wòye sí pé orípìlẹ̀ tafsir oníkákọ́kọ́ tiẹ̀ máa yà tuntun máa yà sábà ti máa yà tuntun máa yà àní sì sọ torí pé ẹni tó sọ̀rọ̀ náà ló ti kí ni ló tún nǹkan ẹ̀. tó bá ń fọ̀rọ̀ ọlọ́rọ̀ tú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó sì tú o. Ah. mọ́tò ọba ń fọ̀rọ̀ oní nǹkan náà ọ̀rọ̀ ara rẹ̀ ọmọ gbà ọkọ̀ rẹ̀ sì dáadáa. wọ́n ní ní bíbá yìí àwọn túmọ̀ àyà yìí pẹ̀lú àwọn àyà alukur'an àní wulẹ̀ túmọ̀ àyà fi ń túmọ̀ rẹ̀ ṣùgbọ́n kákan júwe wa kájúwe rẹ̀ fún wa kákan fi mọ̀ ẹ̀ múra ẹ̀yin tẹ mú mùsáàfù náà lọ́wọ́ pọ́n ìka rẹ̀ dáadáa lọ káàkiri. àwọn àyà ọ̀rọ̀ náà bá a yìí tó jẹ́ àyà tò ní pé. ìyá àyíká lẹ́bí náà á máa lò láàrú wọn tí mò ń bẹ ìlànà àìwá wọn tó wọ́n jẹ́ kó wọ́n ìlú náà àwọn àyà tí ń tú lónìí a wà pín sí bí wọ́n ní àríkọ pé kúlù àyà tí gbogbo àyà tó bá nínú àrùkọ àrùn tí ń ṣe wọ́n ní tẹ́ bá tó ti ń rí àyà tí ń sọ pé ẹ má gbé ànábì lẹ́sẹ̀ ẹni tó bá fẹ́ túmọ̀ àmùsá àmọ́ ìyòṣá kékeré rọ̀ tó bá fẹ́ túmọ̀ ẹ̀ dáadáa sábà sọ pé ẹnikẹ́ni tó bá ti ń gbé ànábì lẹ́sẹ̀ gbẹ ẹlẹ́sẹ̀ làwọn bíbí à ń jẹ́ ìtọ́rọ̀ wọn ti léwu ju ẹlẹ́sẹ̀ làtà lọ. wọ́n ní gbogbo àyàtọ̀ ọba tí ń rí tí bá ń sọ pé ẹ gbọ́dọ̀ gbé ànábì lẹ́sẹ̀ ẹ máa fi túmọ̀ àyàtà wà nú ẹ̀ odi mélòó bá ní. gbogbo àyàtọ̀ bá ti ń rí pé ẹ kọ sí ikún bá ń pé ẹ má kọ sí ikún sáà nìyẹn ẹ má kọ sí ikún sọ́lọ́run wọ́n yà máa fi túmọ̀ àyà yìí. àwọn gbogbo àyà tí bá ń sọ pé ẹ má yà pa ẹ má yà pọ̀ òjíṣẹ́ ọlọ́run ẹ má yà pọ̀ ọlọ́run ẹ má fi túmọ̀ àyà dáwà náà. sọ wàmí ni àyà ti lè ṣìyà ní nínú àwọn àyà tí ń túmọ̀ àyà yìí tí ń túmọ̀ àyà tò ní tí sì ń túmọ̀ rẹ̀ nínú àwọn àyà tí lè fi pé ẹ̀ṣìyà ni ni tá a sọ pé gbogbo àyà tí bá sọ pé má tẹ̀lé ọ

ọ̀rọ̀ kan náà nìyẹn àyà a fi ń túmọ̀ àyà ẹ má dá padà mọ́ àyà tá à ń túmọ̀ la lè má dá padà ẹ wí sí àkókò báwọn ọgbọ́n báwọn ní bàbá mi ti bọ́ jẹ́ ìjọ mi ọ̀sán fáìní nìyẹn ìlú ní kọ́sán two thousand one thousand ẹni ìlú lọ́wọ́ ilé sídẹ̀ǹtì àbá làwọn àtọ̀ náà làwọn ẹ̀ẹ́n náà wẹ̀ láwà one thousand gbà náà bá àbàtí náà wẹ̀ ní two thousand ní ọ̀bá oníṣòwòtò nìṣẹ́ àyà fourteen wọ́n ní máa fi túmọ̀ àyà tò ní olúwa sọ fún wa máa ń yẹ àfìlà. ولهم عذاب مهين bí àyà ta kí ló ń ta àpapọ̀ yà yọ àlàdé náà àmànú láti wọ́pá. wọ́n tàkùn náà bí ọba yí ọmọ fi wà máa ń yà ọ́ sí ìlà

yóò jẹ́ àmọ́ ọ̀dà táìm yìí pé látòkọ́ dìmú fẹ́ ń wí látòkọ́ dìmú yìí tó ọba ti lè tòkọ́ dìmú wọ́n máa di ọmú nù náà ni o ọlọ́mọta wà bẹ́ẹ̀ ti wà. tún lọ wo suratul dín àmì suratul ahzab àyà thirty six suratul ahzab àyà thirty six olúwa tó sọ pé wà máa ń dá sí láà. Ọ̀pọ̀lẹ̀ bọ́lá bọ́lá àdá mú bí iná. Ọ̀pọ̀lẹ̀ bọ́lá bọ́lá àdá mú bí iná. Àtúntò wípé látò kọjú bí wọn bá yẹn rẹ̀. Ẹ̀yìn láàrin wà mọ́tò rí, wọ́n tẹ̀wọ́ Kọ́ wá sọ pé tọ́ bá ti tàkọ́ jámà lórí ọlọ́run àti jíṣẹ́ rẹ̀. Nígbà tí ó mú lọ náà nìyẹn wùjẹ̀ sí o. Ìwé káyì báyìí máa yé wa yí pé mọ́rò pé bó ti wà ń lọ́wà pé ẹ̀yìn aláàbò ní aláàbò tẹ̀mí ọ̀nà àdínlò kúkú ń parí ẹ̀kọ́ kù sí à ń bẹ̀. Ah,

Ṣé ọ̀wá ẹ̀kẹ́rù ọ̀bá àyàn kan wá máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ń di ọ̀rọ̀ lọ? Gbogbo ẹni tí ń dájọ́ ṣẹ̀ríà pẹ̀lú àìmọ̀ kan àbí pẹ̀lú ìfẹ́nú ẹ máa pé ẹ̀mú tọ́ àyà ìsìlámù nìyẹn part one nù part two àyà mùsàkọ̀ inú àwọn àyà tẹ̀jẹ́ sí pé wọ́n sọ fún wa pé ẹ má gbé ànábì lẹ́sẹ̀ ẹ má gbọ́ lọ́nà lẹ́sẹ̀ tí ń túmọ̀ àyà ìtàn kéré ní ìná lọ́wọ́ sọ́dọ̀tò nìta àyà one fifteen àyà gbajúgbajà ọ sọ pé wà máa ń yìn. wọ́n ní ìgbà tí wọ́n ń gbà nígbà ìgbà tàbí ìṣàyà ìgbà ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصيه جهنم وساءت مصيرا هو ما صوبين بعد الله صوب لا تقدموا بين يدينا ورسولنا ẹ̀yin ìyẹn gbọ́dọ̀ ṣáájú ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ máa sọ sí àbíkẹ́ gbé tí ń sókè tọlọ́run àbíkẹ́ ẹgbẹ́ tí ń sókè tọ́lọ́wọ́n ọba àbíkẹ́ ẹgbẹ́ tí ń sókè tànàbì àbíkẹ́ ẹgbẹ́ tí àfáà yín sókè tọ́lọ́wọ́n ọba àbíkẹ́ ẹgbẹ́ tí sẹ́fù yín sókè sókè tí ànábì wa tẹ́ ẹ bá ń sọ bá ń fún pé ẹ má dán òwe sọ fún pé lọ wo sórẹ́tò ní ẹ̀ka ẹ̀sán rẹ ni pé ní wà lè ní máa ta wà ńlá. wà lè máa ta wà ńlá wà ní ìdá ńlá Sọ́bìlì àǹfààlì nínú mùsàkọ̀ náà ní àyà 13, àǹfààlì 13, olúwàtọ̀ pé dáadé. Àyàrí àjíyà ń ṣáà ọmọ àwọn ọ̀túnlá, wà mẹ́rin ìmúdá ìrìnlá àwọn ọ̀túnlá mú kàrí lọ́pọ̀ àjẹ́ ìrìnkò ìṣẹ́ títí ayá àtúrọ́ tó lè fójú láti ọ̀báràn tí yẹn ọ̀báràn dá padà síbi èyí tá a kí tó ti àǹfààní kọ́ sọ pé wà máa ń rìn. ìyá ìyá àwa lọ sùn láwùjọ bá iná sọ àjẹlí lónìí kọ́. bẹ́ẹ̀ sọ́bìlì hashir ayà kẹrin sọ́bìlì hashir ayà kẹrin ó ti ń sọ ọ̀bẹ sí mọ́ mélòó lọ́wọ́ á sì sí látàárọ̀ ní tó sì lónìí pọ̀ ju bó ti mú ìlọ onítò látòlẹ̀ àṣẹ ààrẹ akẹrin bọ́bá ti sí tó lọ́lọ́wọ́n ó ti sílẹ̀ kan ọlá fún ẹ tó bọ́bá ti sí tó lọ́lọ́wọ́n ó sílẹ̀ kan ọlá fún ẹ tó lórí ah. bí ẹnìkan ìsí Kùránì kọ́ lọ́wọ́ mọ́sílẹ̀kùn fún náà ah. sọ́tòlẹ̀ àṣẹ ààrẹ akẹrin Olúwa sọ pé dáálì tàbí àwọn ọmọ báyìí àti tó báyìí báyà mẹ́ta náà ni a àyà ní ìwánu àmúnà àyà ti tàwa lé ẹnu bàtìrọ. nínú àwọn àyà ti jẹ́ sí pé ti máa kọyìn tí máa máa sá àwọn èèyàn máa yọ o tí wọ́n sọ pé tí wọ́n bá mú ìyá lọ ní ìsìn wọ́n ti máa sábà ti máa wọ́n ti máa ti wọ́n ti máa sẹ́yìn wọ́n máa yọ pẹ́ ọmọ bí yóò fi hàn gbangba bí ẹni pé ahlu sunna lòun ṣùgbọ́n ó ti yọ padà ó ti yọ ó ti dá ó ti dá ṣùgbọ́n ẹ sàmárì náà ara ahlu sunna náà ni ṣùgbọ́n ó ti bọ́ ẹ̀yìn wọ́n ní gbogbo ẹni tí bá ti ń tí bá yẹ ti pé ń ta ko tí ń gbẹ́sẹ̀ ṣáájú ọlọ́run tàbí ń gbẹ́sẹ̀ síwájú ànábìwá Muhammad sallallahu alaihi wasallam wọn làwọn àyà tòní má yọ padà má ó fi máa túmọ̀ àyà tòní náà nínú àwọn àyà tá a máa wọ sọ́tò táwọ́ bá àyà seventy four sọ́tò táwọ́ bá àyà seventy four ọlọ́run bá sọ pé wà ní. Ó ní wàhálà òun fi lọ. Bó sì wà ogun tó pípé wá síbò ohun mọ̀ ọ̀pọ̀ àádá bá ń fi dúníyà wáyé àkírọ̀. وعذبهم الله عذابا عليما في الدنيا والآخرة. Ọlọ́run ẹjí ń Ali Imran àyà 82 olúwa sọ pé. wọ́n ló kọ́ yín tó nìyẹn fáwọn ọ̀la. Rọ́bì nìta àyà yìí tó kàbírí máa ń yìí ó jẹ́ àrùn. Ah, máa Ẹgbẹ́ máa wò wípé ìlú wa ni ìyàwó àmì ilé. Ah, kò yọ ni. Ọyá tán kékin gbọ́.

asa òpè ìparí ẹ̀ náà nìyàwó wa gbogbo nǹkan ká bọ́ọ̀lù àtàwọn náà níbo nìyàwó wa ó fi ni orí ma wáyé pé wọ́n ti ń ka nǹkan bọ́ọ̀lù àtàwọn ẹgbẹ́ ìparí ìyà nìjẹ́ ìpàdé àwọn níbo nìyàwó wa ń gbélé kò ní ìjọ dà wọ́n mọ́ wa a mọ̀ pé parí lọ́wọ́ ṣùgbọ́n bó ló ṣe jẹ́ ọlọ́run ní wa ànábì máa ń yóò fẹ̀rẹ̀ rọ sólà ẹni bá tẹ̀lé mi mark táyé ọ̀mà tẹ́mọ̀ pé tíyàn bá yọ padà àti mọ̀ ọ̀gá ó le wọ́n náà máa nǹkan tó pọ̀ ẹ̀ ń bá ń ta ọjà tí ọjà ẹ̀ bá kún ṣọ̀pù ẹ̀ bá kún àbí ó kún fóríṣiríṣi nǹkan bóyá one thousand fóònù báyìí nínú nínú ṣọ̀pù ẹ̀ kí tó ní mẹ́ta mẹ́ta tó ń wò yẹn àwọn ní ṣọ̀pù tó yẹ pé fóònù mẹ́ta pé lọ́wọ́ mẹ́ẹ̀ẹ́dùn ń tà tí ò wà ní ha sórí àbí ń ta àpò ráìsì àpò ráìsì méjì péré ní bẹ́ẹ̀ ṣọ̀pù ṣùgbọ́n àkúyà òtí ẹ̀gán fúnra rárá rẹ̀ kò ní káyé àpó hmm. eh, táwọn ní ọmọ kàǹtì ẹ̀ hmm. bẹ́ẹ̀ nìkan bá jí méjì mú àbí mẹ́ta mú sí ọ́ tètè mọ̀ hmm. eh, wọ́n ní bẹ́ẹ̀ làtà máa ń bí pé ìjọ rẹ̀ pọ̀ wà nábì eh, ìjọ rẹ̀ ti kí ni ó ní wà máa ń dáwàlá bọ́ọ̀lọ́ fẹ́ mú wọn ò lè rí wọn mú bísínẹ́sì rí òtóbi ni wọ́n máa jẹ́ ọ̀ ah, àìmọye jíjẹ ah, ṣùgbọ́n fà á lọ́lọ́n lọ́rùn ah, fọ̀rọ̀ ọmọ kọ́lọ́n lọ́rùn pé bọ́ bá jí kọ́ máa jì fún un ó rí i pé tó bá ti jí tó náà láyé rẹ̀ ó ti dàrú tó eh, kò létò ọwọ́ rẹ̀ mi ni kọ́lọ́n sọ fún àná bí pé mọ̀wulẹ̀ mọ̀wulẹ̀ fún ẹ̀ ń wà láti tó o fẹ́ máa mú wọn pé ìwọ ìwọ ti padà ń jẹ àfihàn ìjọ ìtumọ̀ ìyànà pé nígbà tí alágbára sọ fún ọ pé ẹ̀wọ́ mọ̀wulẹ̀ sáfìlẹ̀ mọ̀wulẹ̀ dàtí ìwọ náà sì mà pé ọlọ́pàá ní ìsìn àti sọ́jà àrí ẹnìkan tẹ ọlọ́pàá ọlọ́pàá wa fẹ́ bá sọ́jà wa ní àfilẹ̀ filẹ̀. ẹ̀kọ́ wí pàmò àwọn ọ̀gá ìṣàkà àrẹ yìí. Exactly, sábàmùwé wá yóò yí wa dada Ọlọ́run wa nábì fi hàn lẹ́ àà pàmà. Ó ha. yẹ pé irú ìyà tí ó jẹ lọ́dọ̀ èmi ọlọ́run àtiwọ́gùn ò lè fi jẹ́ bàbá láti jẹ́. Sí ìyá mẹ́mbà bí ó ti mẹ́fà hàn. Ọlọ́run lérí sí hàn ha Subhanahu wa ta'ala. Tọ́ nínú àwọn ayé àtọ́kùnrin ha má sí àwọn àyà mọ̀hálàfà àwọn àmàmí àyà ti mọ̀hálàfà àwọn àyà ti jẹ́ ti gbọ́n sọ fún ayé pé ẹ má yapa ànábì sallallahu na wasallam ah, ẹ má yapa ànábì ọmọ fi túmọ̀ àyà tá nké yìí náà àyà wo là nké jẹ́ mọ́ fẹ́ kẹ́ kékeré bọ̀. Thank you. wí tọ́lọ́run ò wí tánà bí ò wí sallallahu alaihi wa dédé bí sẹ̀rí àwà dédé bí sẹ̀rí àti ní ojú ni ti dúró mọ́kànjá sẹ̀rí à. akẹ́kọ̀ọ́ tí ọba fẹ́ gbọ́dọ̀ ṣe ẹmu síta rárá mú ẹmu lọ tẹ́ǹtì mbẹ̀yẹn tó dúró mbẹ̀yẹn. ما في مشكلة lórí ìtàgbàlagbà náà ni ẹgbága fún ìtàǹbẹ̀ wọn. Yàá àríyù alẹ́bí náà mẹ́nu láàrùkọ́ bí mú bẹ́ẹ̀ ìdáyàjẹ́ ìṣà ìwà orí. Wọ́n ṣàkóso Náà, wọ́n wá ní àyà tí a fi túmọ̀ àyà yìí náà àwọn àyà tó fún afẹ́ mẹ́yàpọ̀ ọdún ẹ̀mẹ́yàpọ̀ àìnẹ́dùn náà ní Sọ́tù Nóò rẹ̀ àyà 63. Olúwa sọ pé fẹ́lẹ́ àṣìdáre ní àbí ìlànà yóò fara lè fún un náà mọ́. Àwọn أو تصيبهم فتنة أو يصيبهم عذاب ẹ ọ wà máa sọ pé gbogbo owó ọba ti ń wí ntọ́lọ́run ò wí tó kìbọnú ẹ̀sìn tó pé ara ẹ̀sìn náà lọ́wà tólùwọ́ ọ̀tọ́ tánàbìnrin ọ̀sọ́ wọ́n ní ẹ máa sọ fún pé àwọn أو يصيبهم bí fìtínà ọba ràn ọ mẹ́rin yẹn o ìyá ń bẹ o tá a bá jẹ fìtínà sí ọ tó tún gbérí tó tún sọ pé hẹ́n kí ni Buhari wá jẹ lárúbáwá ni ọ̀bọ̀ báwọn Buhari wá jẹ àbí lárúbáwá Buhari ọ̀gbọ̀ lárúbáwá wọ́n bá sí ọ tí ọba ràn máa retí ẹlẹ́ẹ̀kejì wàláì bó ti rí nìyẹn kò sẹ́nì kankan tí ó gbógun ti súnà nẹ́bí àfi káyé rè orí bí a ṣe wí níbi. Ah, ah, wọ́n ní àdáàbùn náà lè lọ́jọ́ ìgbìyànjú kìí ní ó ti lọ Ṣùgbọ́n bìtínà ayé kò ní bọ́m̀bẹ̀ ọlọ́run wa mọ ibi tó ti dẹ́ sí àyọ́ kan jálù bẹ́ẹ̀ ni ẹ̀ máa wọ pé ah, ayé rẹ̀ ti wá polúkú mùsùlùmí báyìí ẹni àkàndé lánàá ó ti di kíni ẹni àkàndé jésù náà falẹ̀ àìsàn Tọ́, abáyé lọ síbi ayá tuntun tè ní àtọ́ fírí ìtàbánu àyà tàǹtúmà lọ òun náà ni àyà alákọ̀ọ́kọ́ ni ọ̀yà first àyà yẹn àti gúnlẹ̀ ń bẹ̀ pé ń na wọn. nígbà tí olúwa pè wá níbi àyà àkọ́kọ́ ni tó pè wá tí wọn wá sí ìtàn bí tí wọn kù sí pọ̀ ọlọ́run wá pè wọ́n lẹ́ẹ̀kejì pé yáa ọlọ́run ni ayò àlàdì ẹjá tó máa yà náà lérè ìyá bá ti ṣe ayàkáyà kí n bóyá ayò àlàdì náà àkọ́kọ́ yẹn lọ torí pẹ̀lú àwọn kan tí ń bẹ ń bẹ ọjọ́ ká máa gbogbo náà ju tara kọ̀ọ̀kọ́ lọ mú nǹkan tá a fi máa gbogbo náà ju tara kọ̀ọ̀kọ́ lọ ni pé ìkanu ẹlẹ́ẹ̀kejì tó ní wàláhì títí èèyàn bá bàjẹ́ tó bá sì gbé tòun bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀ máa ṣùgbọ́n títí ẹ bàjẹ́ tí ń sọ pé àwa ní èèyàn gidi pàtàkì láwùjọ ẹ̀. Àwọn akọ̀ àná. ọlọ́run wá gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ pé mo pè yín tẹ́ tún jẹ́ mọ́mì ní tẹ̀sí dáadáa nínú ẹ̀sìn ẹ̀yin ti ń ṣe lọ nínú ẹ̀sìn ẹ ṣọ́ra ẹ fura bẹ́ẹ̀ ti ń ṣe é lọ yìí ẹ má rò pé ẹ lè máa fẹsẹ̀ kọ lọ́nà ẹ má rò pé express lọ́nà yín irọ́ ni ń bẹ́ ń bẹ́ ẹ̀ ń já ẹjẹ́ fi hàn yín ẹjẹ́ fi yín hàn yín ẹjẹ́ fi bí ìwọ́n tún já lónìí mọ́ ni ìwọ̀ wá ní kí ọ̀já ga lọ kódà bó dé ìlú àwọn ìlú ńláńlá wọn tí ó yẹ pé ọ̀nà tí wọ́n fi jága jìbìtì títí kàbá yìí ọ̀ jàgá lọ ìmọ̀ tó bá di bá mi ó ti máa pé kọ́tàn àwọn máa fi kọ́tàn sójú ọ̀nà tí wọ́n fi gálọ́pù kan bẹ̀ ní lọ́wọ́dún kì í solódì jìbìtì wa. náà kò sí láì kí ìyẹn ó ṣubú hmm, ibi tó ti ṣubú nǹkan máa fojú bẹ́ẹ̀ láì ni kó tún wá ṣubú ń bẹ̀ padà ní a fi ní láàyò lè dàbòlè mọ́mìnì tí ọlọ́run ní mọ́mìnì orí rẹ̀ gbọ́dọ̀ pé ni ìyá ti pé bí tí nǹkan ti fi ọ́ lánàá bẹ̀rẹ̀ fi tí ọ lónìí ah, ah, ah, mọ́mìnì rẹ̀ ọ̀dàdó ọ̀dàdó mọ́mìnì gbọ́n ni bí tí ọlá náà yẹn ọ̀sà fún yìí ẹ̀yin tàbí àtẹ̀yìn mọ́mìnì tẹ̀ ń bọ̀ lẹ́yìn wọn àtàwùsà okó tí kọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo òun náà kọ̀ títí pé lọ́wọ́ fi máa bú lárúbáwá pé lárúbáwá gọ̀ lárúbáwá kí lọ́gọ̀ wọ́n gbọ́n jù ọ lọ. ṣùgbọ́n gbogbo ara oko gọ̀ ni anábìyàn sọ pé mọ́ ń bàdá sallallahu alayhi ẹ̀ ń bá gboko pọ̀ ah, ìrìn rẹ̀ gan gọ̀ lórí ọba wọn yóò ra nkàrá yóò wà fẹ́ràn tíṣẹ̀tì ó lè wọ bùbá kọ́tọ́kín pẹ̀lú ẹ̀ ìjọba ní kíní kíní kan kò kíní bá àti tìlé dáwà ti wá nìyẹn àwọn ará oko yìí nínú àwọn nǹkan tí ń bẹ lára ará oko ni pé gìrìgìrì pọ̀ nú ara ètò ará oko tó bá tilẹ̀kùn lé rẹ̀ tó bá ní ọgbọ́n tilẹ̀kùn lé rẹ̀ yóò jábọ́lẹ̀ mọ̀sọ̀tàkà fún yẹn bí ọdún mélòó kan sẹ́yìn lọ́nà ọ̀gbà ń bẹ̀ yẹn tá a máa ń gbà lọ sóṣogbo wọ́n á ń lọ nígbà náà ọ̀nà bẹ̀rẹ̀ a máa ń gbà ọ̀nà kan wá bàjẹ́ wá máa ń gba àbí àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ kan wọ́n á ń lọ náà bàbá rí ẹnìkan àmọ́ náà tá a bá rí ní tó bá nídìí náà wọ̀ nígbà náà ayé ò ti bàjẹ́ báyìí o. ó dà kówé láwà ní àbíkọ́dá sí máa bú sàwọ́dí borí tó pé ẹ̀ṣẹ́ ìkọ́dá rẹ̀ alùsùn àlèlè mọ́gbé o mọ́gbé yẹn o mọ́ bá gbé ẹnìkan wà pẹ̀lú mi ní ọkọ̀ ìrìnàjí má nígbà tí ẹ̀hàn pé èmi mo sílẹ̀kùn fún tó fi wọlé nígbà tó wọlé tán báyìí ọlọ́run pé káwa náà láti ẹni tó wà ní ọkọ̀ náà lọ́ba tilẹ̀kùn nígbà gbé débi táwọn lọ tán bá sọ̀kalẹ̀ nígbà sọ̀kalẹ̀ báyìí tó ti ilẹ̀kùn wa aláwọ̀ kí ni tàbí máa wáńdà yẹn ọ̀nà manua ni ó sì yọ pòó ẹni tó wà nínú mọ́tò pẹ̀lú ìfẹ́ máa bú mo ní máa bú o bọ́lọ̀ ń ṣe ṣe bọ́lọ̀ ń ṣe ṣe ilẹ̀kùn oko àbí mọ́tò ti ń náko fẹ́mátì nọ́málì اخرج إلينا يا محمد اخرج إلينا láti ń pàdé lọ́bìnrin sọ́dọ̀ bá wà. ẹni pé okùn náà bá ń wálé yọ ọmọ ẹgbọ́n díẹ̀ díẹ̀. máa wálé o. tọ́ a lọ náà ni pé. wọ́n wá ń pe ànábì bá nìyẹn sallallahu alaihi wasallam àwọn tí wọ́n pariwo tí wọ́n ń pe ànábì bí ò ti tọ̀hún àwọn náà ni wọ́n dé tí Abubakar àti Umaru sọ pé lábájá ní ọ́fíìsì ọ̀gá tàmàdé ní ọ́fíìsì ọ̀gá àwọn sàábé méjèèjì gbóhùn òkè wájú ànábì gbóhùn táwọn ìgbé òkè kọ̀bàjẹ́ tó ohun ara kíni àrò òkú wọ́n wá ní ah, ah, àyà ìlọ́yẹ kọ́ wà lókè ká tó wá chẹ́kì àwọn akọ́ṣẹ́ àwọn sàábé méjèèjì gbé àà ah, ẹ̀ máa ẹ má láàrin wọn ṣáájú kánàbí ò tó sọ̀rọ̀ ó tó yàn wọn sallallahu alaihi wasallam wọn ní kí lọ́fà á máa gbọ́n tọ́fà tó bẹ́ẹ̀. àwọn èèyàn yìí ni wọ́n ń pariwo tán pé ànábì lẹ́yìn kúlẹ̀ pé yá Muhammad yá Muhammad yóò fọ́rọ̀ dé lẹ́yìn náà kì í ní sọ gbogbo wọn wọn ní wọn ti pọ̀ díẹ̀ wọn gíragíragíra pariwo kí ni àwọn orí sí nǹkan kan. ta ní máa kàlẹ̀kùn tó wọlé nù yín ará àgbòrò ni ará òkú ìkàlẹ̀kùn yóò já wọlé ní búrúrú pé mo ní wá kí ọ náà ni ah, ah. ó ní wá kí mi bó lọ wọlé mi báyìí tí mo fẹ́. ó ní ọlọ́wọ́ sọ pé a màá ti wọ́n ní fún yín láàtà ọ̀kan. wọ́n ní ó ń bá Abubakar àti Umaru náà wí ṣùgbọ́n àwọn tó bá wí jùlọ àwọn náà ní bànú olúwa ní la tarfa aswatakum káì ẹ gbọ́dọ̀ máa gbóhùn yín sókè ohun ànábì sallallahu alaihi ohun ànábì sallallahu alaihi ohun ànábì sì sún aláriwo ohun àárín gbùngbùn lóhun ànábì wà sallallahu alaihi wọ́n ní ẹ̀yin múmìnì kì í sàwọn tàbí nìkan láàmà bá wíńdì afẹ́ túmọ̀ àyà nù ọlọ́run ní ẹ̀yin múmìnì wọ́n tó ń wò mí ìwọ ọmọ kíw ìwọ àfà ìwọ lè mọ́ mú láàtà ọ̀fà ọ̀hún. wà á dáhùn nǹkan ọkọ sọ́wọ́ ní ìyáde. ẹ má gbóhùn yín lékè ohun ànábì sallallahu alaihi wasallam. àmàlẹ̀kọ́ ń bẹ̀ pé ọ̀ gbọ́dọ̀ pariwo níbi tí wọ́n bá tún lójú àmà sọ fún ọ ṣàìdù ó ti wọ̀ bí láàrín wọ́n ní nǹkan ká àdísì lọ́wọ́ ọ̀rọ̀ ànẹ́bì àbí ń sọ ṣẹ̀rí àtọ́lọ́mìnira ànẹ́bì báwọn èèyàn rọ̀ wá ń ké àwọn ọlọ́nilá àjọ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ gbóhun yí tó kí ohun àdínẹ́bì sallallahu alayhi wa sallam ẹ̀ gbọ́dọ̀ kọjá rẹ̀ ẹ wo bí Islam ṣe dáa tó ọlọ́run ọ̀tọ́ pé ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ àdínẹ́bì sallallahu alayhi bẹ́ẹ̀ sì ni àdínẹ́bì méjì tó bá wọn ṣé tàbá ní lọ́dọ̀ àdínẹ́bì o kájà kẹ́ni o kájà gbà á kó wí fún wa kásì máa lọ kásì lọ máa lò ọlọ́run lè sọ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ tòmọ́tò ń ti bẹ́ẹ̀ ìnira ọba wa táwọn àjókòó sí yẹn láti wọn náà ti sọ wàá mẹ́wọ́n yọ̀rọ̀ ọ̀sọ́ lábẹ́nú gan bẹ́ẹ̀ ti ń wọ̀ lójú tó látòun ní ọ̀rẹ́ ọ̀rọ̀ àtọ́kọ̀ọ́fẹ́ ah, sùn sùn sùn àti sùn àti má sùn àti wò àti fún mi ń báyìí àti ọ̀hún ọ̀bọ̀dọ̀ wíńkà kan tí a bá yẹ bá àwọn afọ́fọ́ wíńkà kan ìnira ni Islam dẹ̀ ní kì í ṣẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn rọrùn ẹnu kankan náà lọ́lọ́run ní ẹ sí ọlọ́run ní ẹ sọ̀rọ̀ níwájú ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tẹ́ wàá máa sọ kọ́mọkọjá ohun ànábì. ẹ má sọ̀rọ̀ òkè sáájú ohun ànábì sallallahu alaihi wasallam a máa túmọ̀ ẹ̀ sí pé ọ̀rọ̀ ẹnu. a sì máa sọ pé ẹ má fi ṣe yín sókè ìṣe ànábì. látàrún bá rún àpò àdàkùn ọ̀pọ̀pọ̀ ó sì ń rárí. arábìnrin asra fúnlọ ahmed alámọ̀sí lẹ́yìn o àbí ọ̀rọ̀ bá ní mẹ́wàá ní wọ́n máa ẹ káyà fún pé. látàrún bá rún àpò àdàkùn ọ̀pọ̀pọ̀ ó sì ń rárí. Ah, bó ti lọ nìyẹn wọ́n ní nǹkan báyìí bá ti ṣeré bọ̀ wá sí kàn ah, ó ti ṣe rọ́fọ̀n ọkọ̀ sọ́wọ́ sí nàbí ó ti gbé lókè ànábì nìyẹn sallallahu wá ní ma aswat ma sauti rasulillahi sallallahu alaihi wa sallam ohun àwa mu'mini àti ohun ànábì mẹ́ta nínú kó gbé sókè ju tànàbí lọ títí ẹ náà wá ta tàbí kó fi ṣe déédéé tànàbí kọ́rọ̀ rẹ máa wọ́ tàbí kọ́ jálẹ̀ kó fi náà abẹ́mọ àwọn àgbà kọ́rọ̀ rẹ wá máa gùn wọ́n ní mẹ́ta náà ni nínú kéèyàn fà sókè ẹ̀rí tó ọba fà sókè rí ti ọta onáà láyà pé àrùn ta àbátọ̀ àmàlù Ìdílé. Ẹni pé ti ọ̀tá nìyẹn. Sọ, má gbé òkè. Sọ wá lè fi ṣe déédéé rẹ̀, ohun ànábì. Ọjọ́ wà ní lẹ́fù kan náà ọlọ́run sọ̀rọ̀ ní ní ohun ẹ̀dẹ̀ náà gbé jẹ náà sí bóńtì ẹ̀ náà sọ́dà àbí ọ̀dà mí gbọ́ ọ̀dà à tó ọba ti lè gbé síbẹ̀ ó ní mọ́gbàjọ́ ọjà ọlọ́run ti parí ayé àpé wà á. ó ní mọ̀ sí ìgbòkè tí èyí ti jẹ lọ wọ́n ní jàálẹ̀ jíjàálẹ̀ ní àwa tura wa lọ́mbẹ̀ ẹlòmíì tí fọ́lùmù bá jẹ́ twenty tí wọ́n sọ ní ten ma pé ọ̀wọ́ nù wàhálà.

sọmọ fọ́ lẹ́ni ọba wọn pé kí n sá máa fèèlì mọ wà nínú ìjọ kí n sá máa fèèlì wà nínú ìjọ àwọn tẹ́jẹ́ tó jẹ́ talent ni wọ́n ló fi jẹ́ sí pé ń bàbá ń gbọ́ ìtàn àwọn sọ̀hábà nàbẹ̀ rọ́bì ọlọ́run tààánù nígbà tá àyà yìí sọ̀kalẹ̀ à ń dábàtọ̀ àmàlùkù wà ń dúnmí látọ̀ṣẹ̀ orún ẹ́ àfíra àlùkù sáni hmm. bí wọ́n ti ń bá ànábì sọ̀rọ̀ ó ní agbára ó ní kíni ó ní agbára lọ béèrè bí a ti máa kalẹ̀ fún ilé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ máa wà ní ìrọ̀sẹ̀. ọ ò lè gbọ́ kókókó nígbà tí wọ́n fọwọ́ ra nǹkan báyìí wọ́n sá gbọ̀ngbọ̀ báyá náà wọ́n sá gbọ̀ngbọ̀ báyá náà lásán kí wọ́n ní agókè ju wa lọ wọ́n ní adábò pẹ̀lú ànábì ni sọ̀rọ̀ gbẹ́nà lọ́mọ akẹ́kọ̀ọ́ mi ó gòkè jẹgbẹ́ lọ torí pé ó ní àwọn nǹkan kan títí ń wò sí kíni tí ò ní ẹjá ní o tá a bá ní agbádùn ah, mọ̀nà púpọ̀ ọlọ́run ní látọ́rọ̀fà ọ̀run aṣọ́wà ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ gbóhùn ní dúkìá ohun ànábì mi tí ti ànábì ànábì tí fọwọ́kọ̀ sọ́rọ̀ ti nàbí. Ah, ẹ̀gbọ́dọ̀ gbé sókè ohun ànábì tó pé pérépéré. ولا تدعوا له بالقول كجهل بعضكم ببعض قل ولا تدعوا له بالقول ẹ má máa pé a máa tùpínyà láàrin sọ́ọ̀tù àti kọ́ọ̀lù tọba yá àwọn ọ̀pẹ ó ní alákọ̀ọ́kọ́ látọ̀ fàrún àsùwáyàtà kún ohun ní abáyín kánlẹ̀ pé sọ́ọ̀tù yàtọ̀ sí kọ́ọ̀lù ma wọn adé bíi ti kéèké wọn ní wọn aláàtàjì àárọ̀. àdá ìbánà bí ìsọ̀rọ̀ ká máa jáde mọ́ sọ̀rọ̀ bá wà lẹ́yìn wọn. mo ti gbé dé ah, ọmọ ẹ̀ ń bẹ̀ wọn náà mú èsì tí a bá ní tó ti jẹun ọba ní mo ti jẹun bẹ́ẹ̀ mọ̀ pé a máa fọ́ dáhùn. Ah, mo ti jẹun mo ti jẹun bó

wọ́n á lọ mọ̀ fún gbẹ́ bá ti jù wá lọ bá ti máa ṣe. wọ́n sọ pé bàbá rẹ̀ má fi bàbá bàbá rẹ̀ ń jẹ́ kíkù kó pé kí ló kọ bàbá bàbá bàbá ákìp kọ́ wá pè lóko ẹ̀fẹ̀ ákìp bó o ṣe ń pe àbúrò rẹ̀ ti ń jẹ́ mustapha mustapha mustapha ákìp tá ló ń pè bàbá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń rá bàbà ọlọ́wọ́ bá sọ pé kàjá ríbà fíkún nílá ẹ má máa pera yín ẹ má máa pòjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ti ń pera yín àwa túmọ̀ ẹ̀ fún abúlé ẹ̀ ń bá jù wá lọ náà má pè wọ́n bó o ti ń pẹgbẹ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ànábì lákòókò yẹn dúná ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ máa ń pè ànábì ẹgẹ́ bẹ́ẹ̀ ti ń pera yín ẹ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń bára yín sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ pé yá Muhammad ọgbọ́dọ̀ ìbámu dáàfin máa ma pè kéfèrí lẹ́tí ń pè ànábì ìkànnì yẹn tọ́ba ń ka àdìsí lọ wọ́wọ́ náà tí àdìsí rà lọ́kú tó àdìsí tọ́ba ti ní pé lẹ́ni náà bá sọ pé yá Rasulullah tọ́ba ti gbọ́ tọ́sọ báwọn máa máa tẹ̀ ẹ̀sìn kíló pọ́ńtọ̀ nínú ọ̀rọ̀ pé yá kí nìyẹn tí nínú àdìsí jòbèrè àbí òkú ẹ̀ ọwọ́ wí torí pọ̀ fara ni kí wọ́n bá ṣe mọ̀ káwọn bá ṣe mọ̀ pé kíni kò tó pè ṣé mo máa kò tó pè ọlọ́run tó pè kò sì pè nínú ṣùgbọ́n èèyàn wà yanu wọn ya Muhammad ìyẹn làwọn onímọ̀ fi sọ yí pé má sọ ọmọ rẹ Muhammad má sọ má sọ lóko àná sọ̀rọ̀ bá wà nínú tani jẹ́ Muhammad láàrin ẹ̀jẹ̀ ìjókòó báyìí ọ̀nà wẹ́ òkè mọ̀tàdé pé ń rẹ́rìn náà pé ah, bàbá rẹ̀ ò sí mistake o kọ́ máa máa sọ pé dájú wọn ní ẹ̀jẹ̀ sọ ẹ̀gbá o wọ́n gbà ṣùgbọ́n níbi táwọn onímọ̀ bá dé nìyẹn wípé ká lè bá a bọ̀wọ̀. kìí sì wọlà nábì ṣùgbọ́n kọ́tọ́ ń jẹ́ náà ó lágbára díẹ̀ bọ́ bá ti ń ní ìṣesí bàbá rẹ bá fẹ́ bínú sí ọ ó lè pé Muhammadu kò yẹn kó sì gbèrú jíjẹ́ ọlọ́run Muhammadu burúkú yẹn tọ́ ọ mọ̀ pé ọ̀wọ̀ gbọ́dọ̀ wà lára ọkọ̀ ẹni máa wò lọ nìyẹn o àwa náà sọ pé ẹni tí ọ̀bà ní bọ̀wọ̀ ẹni tí ó bá bọ̀wọ̀ fún bisimilá òfin wọ́n ní wà látẹ́jì àrùn náà wọ́n ní ẹ̀gbọ́dọ̀ pé ànábìbẹ̀ tí ń pera yín kàjá wọ́n ní káàkiri mẹ́mẹ́ káàkiri mẹ́mẹ́ òfin mahajin nasubi ọmọ sọ pé wà látẹ́jì àrùn náà bilfawul jaharan mitla jahari ba'dikum li ba'd mọ́kàbẹ́ o mọ́kàbẹ́ kọ́mọ́ pààyà ni o ṣùgbọ́n ọyẹ káyà ń tiẹ̀. wọ́n ní kẹ́ ẹ gbọ́dọ̀ pariwo lálábàápá ní pé ẹ má fohùn yín sókè ohùn ànábì láàrin yìí ànábì ò tiẹ̀ sọ̀rọ̀ rárá ẹ fẹ́ pè é ẹ fẹ́ bá a sọ̀rọ̀ ni má kì í wájú ànábì. tó bá àwọn aláṣẹ ńlá tó bá bá wọn sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tá a bá wọn sọ̀rọ̀ ayé àgbègbè fún ọ tó fi mọ̀ pé àáwà òkè àìké níwájú àwọn aláṣẹ ó sì gbọ́dọ̀ rọ́ọ̀sì wọ́n fẹ́ sọ̀rọ̀ wájú àwọn aláṣẹ torí pé ẹ̀jẹ̀ tí wọ́n gan ọ̀gbá rọ́ọ̀sìn ọ̀la ni ọ̀rọ̀ rà sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́

gbogbo ọmọ kíláàsì tiẹ̀ àtàfà àtàfà ebí ó kọlẹ̀ ń pera yín saheed musa ibrahim hama máa fà àfà sí tàbí máláàmù kìíní máa fi sí ọ a máa wò yí pé kàjá kàjá àríbá bìkún lè bá ẹ máa mú mi rẹ̀ sàn wálẹ̀. kàjáhárì bá àwíkún ẹ má máa pera yín yànyàn yàn má kódà kọ́ má kékeré báyìí lọ àfa kínní Mekani, máa mí kàn ní òun kò ń pè nùbú wà lòun wò ní kínní lára rẹ̀ ìdún lànà o ṣùgbọ́n omi omi nùbú wà sí ti ń ọ wá sí máa dà hálì sínú kẹ́ ọ báyìí wọ́n ọ kẹ̀kẹ̀kẹ̀ kọ́ wọ́n fi fáànù tí ọlá kíláàsì wọ́n tó ń fẹ́ fi gbogbo ẹ̀ wọ́n tó ti gbogbo ẹ̀ wọ́n ti máa dán máa dán gbogbo ìta máa wọ́n ti kéé sì wọ́ máa kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ máa gba máa yọ kéé sì wọ́ omi nùbú wà òun ni kíni ǹjẹ́ ọba jáde kó ń bẹ nìkan ọmọ rí mọ́ àníbò tí a ní àwọn ní ọ̀kíkí ọ̀kàkí ọ̀kàkọ̀rọ̀ àyìnbó ọ̀kà àgbà àgbà wọ́n ti fáàlù máa tàbí ẹni jẹun dáadáa ìwọ́kọ́ ọ̀nkẹ́kọ̀ọ́ dáadáa ìwọ́kọ́ wọ́n fọ́ lásọ ọ̀ngbélé oṣù gbogbo ìwọ́kọ́ torí ń tó ń ṣe nìyí kì í sì yẹn gbogbo àníyàn tó wà ń bẹ nìyẹn gbogbo kíbi tí wọn náà bá wá wà ti ń rí ẹ̀kọ́ ẹ̀sìn ń mẹ máa bọ̀wọ̀ fún un. wàlá àtẹjẹ àwọn òlàwọn. ọ máa fi kan masalasi náà ò ní wo masalasi ní wo pé ọ bọwọ fún masalasi ọ bọwọ fún ilé torí pé ló wà lọ. al-ulamau warasatul anbiya ah, wọn ò sì lè jogún àti kọ́ kọ́ máa kọ́ náà ní fún tó jẹ́ ọ̀làmà àwa ń kọ́ lọ́wọ́ àwa náà ní bomi sí àbomi sí. Ah, bákan náà a tún fi lè ṣe mẹ́sẹ̀gì fún gbẹ́n tó nílé kí àbò ní harcourt ní ti tàfíìlù Qur'an ọkọ̀ fún ọpẹ́ wà láàrín àtẹ́jìyà ọkọ̀ fún ọpẹ́ ẹmẹ́sílẹ̀ kí ó níbi ilé ìwé ẹ má sọ lé kí ó di bí ilé ìkọ̀dẹ́ ó ní kàjá àríbá ọmọ yogun tá a bọ́ ọjà pé ọ̀sẹ̀ a máa wọ sípàsì wà lé kí ó ọwọ́ a máa wọ sípàsì rọ́bà ibi tí ẹ máa pọ́nlé jùlọ láyé torí wá bá pé láwa mùsùlùmí ó ní bí wọ́n bá ti ń kọ́ nípa báàdì wà lè jẹ́ náà báyìí ó ṣe tòrò ìwé ọ̀màyé tòrò àbí wọn náà tọ́lá máa ẹlẹ́wẹ̀ẹ́ tó ń gbé mi ní ìsìn tó ń gbọ́ mi ní ìsìn nígbà òjáde tán tí ò mọ̀ owó gbogbo bẹ́ẹ̀ náà lákòókò náà wọ́n ti náà á jẹ́ pé àníyàn rẹ̀ gan ọ̀dá láti pilẹ̀ ẹnìkan á máa lọ sílé ẹ̀kọ́ tá à ń kọ́ yìí ẹ̀kọ́ báyìí kọ́ fọkànbalẹ̀ yóò kó bá òbí rẹ̀ ó pọ̀ wà fáwọn òbí ẹ̀ pé alhamdulilayi má bá gbọ́ hey bí kan èdè ọmọ ti a tún wá ń bèèlè pé ó tún wá fún lówó padà ọmọ bẹ́ẹ̀ ní títún fún bàbá ẹ̀ lówó láti ṣẹ̀ǹgà àrí ọmọ ìsinmi lọmọ tó bá kéwù fún bàbá àti àyè orí tó bá kọ́ mi mébì lóko ẹ̀ ṣùgbọ́n bá ti lé ìkòsí mébì mẹ́ẹ̀ ọwọ́ àmọ́ sọ pé gbogbo ilé kéwú ẹ̀yin tẹ́ ẹni ilé kéwú ẹ má ṣe lọ ìkéwú di bí ilé ilé ẹ̀kọ́ tẹ́ ẹ̀. ọ̀la tẹ́jà àwọn. ọ̀la tẹ́jà àkúlà òun ìlọ́kọ̀ òbí kàjá ní náà kíkún ìlera. kàjá rí báàbì kún lè báàbì onímùtúmọ̀ lọ́bẹ̀ wọn. bá a ti sọ pé àgbọ̀dọ̀ pé ànábì bó ti yẹ bá a ti ń pera wa. bẹ́ẹ̀ náà ni gbogbo tí ànábì mú wá náà a gbọ́dọ̀ gbé tí kò tá à ń gbé gbogbo nǹkan ládàra lọ́tà àti láyé wọn tá à ń gbé sí kágbé táyì tó dáa jùlọ. náà ọwọ́ àgbà pé wà látẹ̀jẹ̀ àrùn. àní gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ máa jágbe máa nábì ń mára yín a bẹ́ẹ̀ báyìí lè dá nàmbà wá wò nǹkan méjì ni wọ́n sọ wọn wọ́n má ń bẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ gbé sókè bọ́lùmù ọ̀gbọ́dọ̀ ga bẹ́ẹ̀ náà ni ohun yín ọ̀gbọ́dọ̀ kí ọ̀gbọ́dọ̀ kí wà látẹ́jú àrùn làwọn ohun yín ọ̀gbọ́dọ̀ kí níwájú bẹ́ẹ̀ tí máa pèrà yín ní kìkìkìkì. bẹ́ẹ̀ bá wá lè jìn sọ́fìn ìkan nù tòkè àti tìsàlẹ̀ ẹ lọ mọ̀ pé. Ah, wọ́n ní ẹ lọ mọ̀ pé iṣẹ́ yín ti fẹ́ dojú bolẹ̀ bá ń nì. Ah. àti èèyàn lè máa jágbe àbí kọ́ máa gbókè sókè sókè kóhùn rẹ̀ máa ga ju ohun ànábì lọ ká pé. iṣẹ́ rẹ̀ ọba jẹ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní aburú díẹ̀ díẹ̀ yẹn bẹ̀rẹ̀ wọ́n ní àrùn tí ń bẹ́ẹ̀ bẹ̀yẹn àrùn iṣẹ́ ṣíṣe nìyẹn ọwọ́ sọ pé àrùn kẹ máa wà máa lọ kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ débi pé wà lọ bọ́ síbi tí bá ẹyin jẹ́ kéèyàn gbókùn sókè àbí kó pe ànábì pé yá Muhammad sallallahu alaihi wasallam kọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n wọ́n ní àrùn tí mẹ́mẹ́ yẹn àrùn yìí tẹ́ ti ṣe ni pé mo bá yára sọ pé muhammadu muhammada muhammadi muhammad. Mo yẹ sọ pé ẹ sọ pé mamudu mamudu mamudu mamudu. Àwọn ọ̀la bàbá àmàlùkùn wà á lẹ́wà máa sí yẹ̀yẹ́ àtọ́ bá ti lè fàdínẹ́bì àbúkọ rẹ̀ sí yẹ̀yẹ́ ó ti já sínú Nígbà wọn sọ nìyẹn o, àwọn onímọ̀ mi sọ pé kìí ẹ̀sìn báwọn, ṣéèdì ni, láti sọ fún wa pé òun ká náà mú àfá. ọjà abẹ́ni ọgbọ́n sókè ànábì pàápàá jùlọ ti sẹ̀ríà àti tó wọn ẹnu a sọ̀rọ̀ sàárì ànábì fún àsọ̀rọ̀ láwà rẹ̀ bóyá yẹn ó di ọ̀la torí pé àwọn sàábí tí wọ́n bá ayé lọ́wọ́ nígbà tí wọ́n sọ pé yín sókè ohun ó dájú pé ń sọ̀rọ̀ lọ́wọ́ ń gbà ti làyé tí tó ń sọ̀rọ̀ èyí tí jẹ́ ti tẹ̀ríà tọ́kọ̀kalẹ̀ fún àwọn àdíṣe ọ̀nsọ́ olóhùn náà nǹkan ní ń bẹ àgbọ̀nyàn náà wọ́n bọ́ bá ń bẹ àmàmà absalam bóun bá ń bẹ ohun tó bá kọ pé qala rasulullahi sallallahu alaihi wa sallam innamal a'malu binniyat sóhun ànábì lélẹ́hùn àbọ̀rọ̀ ànábì ẹ̀dáhùn bọ́ ànábì àwọn afẹ́ sọ fún apílọ́lá báyìí ní ìsìn ohun ànábì ṣe ń bẹ bí láyé lásìkò tá a wà yìí tá a máa lò yàtọ̀ sí ọ̀rọ̀ ànábì wàlá bẹ́jẹ́ àrúlà ó pèlè kọ́ àdìsí ni ìdájọ́ pé nàmẹ́lá àmàlùmíìsì ọ̀rọ̀ nu wàlá bẹ́jẹ́ àrúlà ó pèlè kọ́wé kàjáre bá rí pé ibùnú kẹfì rahimahullah ta'ala wọ́n ní wàtàfsírò ìtumọ̀ rẹ̀ ní wípé ìdájà hartum kàjáre bá àbíkún lè bá àrùn لرسول الله صلى الله عليه وسلم ربما يغضب وإذا غضب قد أغضبتم الله فمن غضب الله عليه كان من أهل الإحباط wọ́n ní túnmọ̀ ẹni pé à ọmọ léwì ọ̀rọ̀ pé kọ̀ọ̀kọ̀ pariwo máa nábì sallallahu alaihi wasallam Ah, kọ́ wa máa dùn àná bèbè ah, àwọn ilé ìsìn wa kò fẹ́ràn ọ̀rọ̀ àbáyé tàbí bọ́sákò kò tí bínú wà wọ́n bá bínú wọ́n ní tọ́ bá bínú ọlọ́run torí torí ẹ̀sìn ni ọlọ́run látàrífà sọ́wọ́tàk mọ́gbọ́n rẹ̀ lékè ọ̀rọ̀ ànábì gbogbo bí wọ́n ti ń ka ọ̀rọ̀ ànábì máa rẹ̀ra rẹ̀ torí pé àfi tí nǹkan kan bá gbé ọ lóko tí wọ́n bá gbé kẹsì pé nǹkan kan gbé ọ tó dìde ah.

tí wọ́n kọ hadith ànábì sí àbí pépà tí wọ́n kọ hadith ànábì wá sí sallallahu alaihi máa fi tókè ní àyàfi kùránì nìkan ní wà lókè rẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ fi máa sọ pé báyà tó nù lé ọlọ́mọ bóyá tí ó jẹ́ kí ọmọ gbàgbé rẹ náà nìyẹn ó lẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ó gbé búrẹ́dì ọwọ́ agbókùtà lórí búrẹ́dì bóyá kí lóye kó o ṣe búrẹ́dì ló fi sórí òkúta mo rò pé àpèjúwe tí mi máa ń mú wáyé agbélé bá yé wa dáadáa ni ó fi búrẹ́dì sórí òkúta àá rí pé yóò lé fò báyìí ṣùgbọ́n gbé òkúta lórí búrẹ́dì wọ́n á bẹ́ẹ̀ lè pé kí ló tóbi tó bẹ́ẹ̀ ha kí kan sáà ti dó lórí ìkànnì ọrùn ti wọ̀ kan báyìí àsọ̀rùn a máa wọ tíra yẹn àti kí ni onítìrà sẹ́rẹ̀ ẹ̀gbọ́n àkéèlì lọ́wọ́ nínú ilé rẹ̀ ẹ̀yìn ológa ẹ̀ má bínú rẹ̀ ẹ̀jẹ̀kọ́ síra yín níyì o onítìrà ẹ̀gbọ́n àkéèlì nínú ilé rẹ̀ ó sì ní sọ̀hẹ́ Bukhari ó tún ní ìdátàlájà ọmọ mi tí ó dá ó ní ìdátàlájà lọ́wọ́ àbí lọ́ba fi sẹ́rẹ̀ ọba fi sọ̀hẹ́ Bukhari sísàlẹ̀ ó gbé múra àkìrì lé lórí ọba fi ìdátàlà jáde ẹ̀rí nǹkan kí ló gbé sórí ìkàmbẹ̀ jama ó gbé sahih Bukhari sórí ibn akil ọgbà o tó ti bá wọn ṣùgbọ́n ìdí ọgbà òun ni ìdátàlà jáde lọ sórí sọ̀rí bùkárì tàbí wá ju sọ̀rí bùkárì sáyẹ̀ wá mímú náà kílì sókè rẹ̀ lọ́tún láìbùrì rẹ̀ tó ẹni tẹ́ ẹ̀ máa ń tó tẹ́lẹ̀ ara rẹ̀ kódà ẹni tó jẹ́ sẹ́ẹ̀fù gan tá a máa ń tò ní nàró nàró ẹni tó wà lókè pátápátá tẹ̀fṣírù kùránì kùránì nìkan wà lókè lẹ́yìn wá gbà náà tẹ̀fṣírù ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn wá gbà náà hadith ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn wá gbà náà ìmọ̀ yòókù wà máa tẹ̀lé ìjọ láti ń parí ìjì bá ń sọ̀rọ̀ ilmu àlà lẹ́wọ̀ pè kalẹ̀ bíi tẹ̀júwìd bíi ah, tẹ̀júwìd àyà ń bẹ́ẹ̀ bódà gbé sókè Eh, bí àwọn bí eh, náhù kankan sọ́rfù kankan báyẹn ìkàlẹ̀ bàlágà ìkàlẹ̀ ní okò sí máa wá wo ẹ̀kọ́ tá ń kọ́ nìyẹn o gbogbo tó ń wo ìtánilá sọ́rfù àrùn àsùwádà fún ọ̀bọ̀rọ̀ má pa kẹ́tùn ẹ̀ dáadáa lábẹ́ pé súrà tó lè àdáàdù ni súrà ti ń kọ́ alẹ́ kọ́ ni ok ìwọ ní láìbù rẹ ní ìsìn òun kí ó lé kí òun ti kùránì òun ti tẹ̀síìrì òun ti gbogbo ẹ̀ mo kí tán láti lè kí ọwá délé ọwá tò ní àtòjìjẹ sínú ilé rẹ ọwá rò pé tó bá dijọ́ kejì ọ̀ràn tí mà tó ọkọ dáadáa sọmọ bó ti dẹrù lé lórí ó sì ti kọ́ mọ́ràn tiẹ̀ dáadáa ó ṣe é ṣe ni o tòmọ́tò ọba lẹ̀kọ́ pẹ̀lú mà tó ń kírun náà ọlọ́run máa bá àlùbáríkà sí ó gbé tẹ̀síìrù sókè gbogbo mi ní àdìs àdìs ọwà wọ́n ní látọ́rọ́fà àwọn aṣíwájà fún ara ẹ̀kọ́ dákọ́nù ẹ̀kọ́ apakẹ́tún ẹ̀ fún agbólèbá yìí wà dáadáa náà bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tá a bá ń tò náà tí ànábì ní kọ́ máa wà ń wájú kó tó máa ti pa máa fi tiwàtì náà gbogbo nǹkan tá a bá ń tò náà ní ètò ayé wa bá a ṣe máa tò nìyẹn Al-Kùránì sọ fún ọkọ alẹ́kọ̀ọ́ púpọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bí ni pé nǹkan tá a mọ̀ ń gbà míì ó lè kó bá wa wájú ọlọ́run ó lè ṣe kí ni ká máa sọ́ra ni ká sì máa béèrè ẹ dákun ṣé kí ni ìsìn lọ́ba yìí ó sọ pé à ń tá àbátọ̀ àmọ́ àlùkò. bákan náà iṣẹ́ a bá ń ṣe bó ti wulẹ̀ kọ́ pọ̀ tó kọjọ́ ọlọ́run lójú tó ọba ti lè kàn mí ẹ̀wọ̀n kan ní ìsìn wọ́n ti jẹ́ mọ́ wọ́n pulọ́ aláìsí àmọ́ ń bẹ̀ yẹn wọ́n ní àmàlùkún à ó fi yàgò ọlọ́run kan bọ̀ kàbárẹ̀ ọkọ̀ gbé tóbi pé iṣẹ́ yín pọ̀ lóòótọ́ tùmẹ́nu pé ẹ ti dì sọ́fin rọ́kàn sọ́ọ̀tù àti àjá àrò ògbèlè kọ́ọ̀lù méjì péré ó sì bá gbogbo sẹ́yìn jẹ́. wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀kọ́ abẹ́lọ́yìn a gbọ́ náà wúlò fún wa a máa lẹ̀ pẹ̀lú ànábì ní sallallahu alaihi wasallam níbi ayé eléyìí wọn sọ̀rọ̀ ohun ọlọ́run àbí ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ayé àtàkọ́kọ́ wọn fọ ọlọ́run síbẹ̀ ọlọ́run nàmbà wà níbi ayé ẹlẹ́ẹ̀kejì ní ìsìn wọn kàtà sọ̀rọ̀ ní yọ ibẹ̀ náà ni ó ti mọ ẹ̀kọ́ tó yẹ kó lò pẹ̀lú ọlọ́run òkìtá gbàdọ́dọ̀ ọlọ́run dáàbí máa mẹ̀kọ́ tá lò pẹ̀lú ọlọ́run ọ̀gá rẹ̀ bí láti gbọ́ sallallahu alaihi wa sallam àyà pè ní àfẹ́ ọlọ́run wá tọ́ra kó níbi kíkẹ́ wá bàjẹ́ ọlọ́run kọ́ làwà kó níbi kíkẹ́ wá kọ́ bàjẹ́ ọlọ́run ọba ìwọ́n sọ pé à àmàlùkùn wa antum la tash'urun ìwọ́n sọ gbogbo nǹkan tí ó jẹ́ ká máa ṣe wà ń wájú ọlọ́run àbíwájú ànábì sallallahu alaihi wa sallam ọlọ́mọdé alẹ́ ṣe o. àwọn abẹ́lọ́run ìwà pẹ̀lẹ́ àti ìwà tútù tọ́lọ́n ti fẹ́ni kọ̀ọ̀kan wa pẹ̀lú ànábì tẹ́lẹ̀ ọlọ́mọgbà lọ́wọ́ wa. bídà wa kù sí tàbẹ́ àjọ látara ń tàn gbọ́ yìí náà ọlọ́njẹ́ alẹ́rẹ́ àjọ ọlọ́njẹ́ kó sì bẹ́ẹ̀ ní ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa. yá ayé wà lẹ́yìn. أنتم لا تنفعون أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم أن 没干嘛。